one, there is this hot just going on in the movie industry between Mommy Ereko and Jamil Assis, whereby Jamil Assis came online accusing some film producers stealing his concepts. In a statement, he said he sold his land to borrow money to make sure Okoramota was a success. Um, this past few days has been very tough for me. Mo ti sunkún, mo ti mi mo ti bira mi láìmọye questions kí ló dé toríire ẹ̀dá máa ń bí ẹ̀dá ẹgbẹ́ nínú kí ló dé tó jẹ́ wípé àwọn ẹ̀dá máa ń fẹ́ kí ọmọ ẹ̀dá ṣiṣẹ́ kó má rere jẹ kí ló dé tá máa ń fẹ́ gbìn tá máa ń fẹ́ ká níbi tá a gbìn sí. Si I have been in the industry for a very long time. Like a very long time. Me le káyé movies tí produce. But my latest one, Okoramata, happens to be the first film tí mo máa ṣe pariwo. Ah. mi lè sọ effort tí mo put into that production. gbogbo strategies ni mo lò bí kí fíìmù yẹn lè pariwo mo dẹ̀ ṣe ọlọ́run dẹ̀ jẹ́ kó pariwo láì tí ì release ẹ̀ ẹ̀yin kan dẹ̀ jókòó síbi kan tájọ́ ń ṣiṣẹ́ kan náà tẹ́ jẹ́ kọ̀líìgì ni ẹ̀ dẹ̀ jókòó síbi kan ẹ̀dẹ̀ pé ẹ fẹ́ kí n ṣòwò kí n má jèrè same concept ẹ̀dẹ̀ lọ jókòó ẹ̀dẹ̀ lọ pàǹtíra mọ́tà same concept tí mo ti ṣe kí ló dé kí ló dé tẹ̀ ní bẹ̀rù ọlọ́run kí ló dé honestly I I promise myself not to cry but I can't help it, honestly. I cannot. Because, oh my God, mi lè sọ yé wàhálà tí mo ṣe lórí fíìmù yìí. Mi ò lè sọ yé ogun tí mo jà lórí fíìmù yìí. Honestly, mi yẹ bá rò pé mo lè ṣe nǹkan tí mo ń ṣe, but. I just have to do it because <laughs> me ò mọ ẹ̀ṣẹ̀ tí mo ń ṣẹ̀ tó bá ní ẹ̀ṣẹ̀ mo ń ni bóyá kẹ́ bá mi pepe. I sold my land nítorí pé mo fi pé okay okay mi ò ní sunkún I sold my land Oropoke for a very long time that I've been working that I've been producing Okay. Let me just do this in my name. A jẹ́ kí n anybody. I sold my land. Ẹni tí ò jẹ́ kí n kọnu sí, mo kọnu sí. Ẹni tí ò jẹ́ kí n yáwó Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí. All because mo fẹ́ ṣe fíìmù yìí, mo wá ṣe tán ẹ ti ẹ dúró kó jáde ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ dẹ̀ wò pé ẹ̀yin náà máa lọ́mọ táwọn ọmọ yín náà máa débi tí mo dé ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ yín ṣoríire ẹ dẹ̀ fẹ́ jó ẹ fẹ́ ṣòwò ẹ fẹ́ jèrè same concept gbogbo àwọn clips tẹ́ ti rí lórí social media tí mo post while shooting ọmọ Ramota ẹ dẹ̀ compile everything ẹ dẹ̀ kọ story around there ẹ dẹ̀ fẹ́ baṣẹ́ mi jẹ́ kí ló dé kí ni mo ṣe kí ni mo ṣe ẹ jọ my industry people ẹ ṣàánú ẹ má bà tèmi jẹ́ má jẹ́ kí n jẹ gbèsè ẹ jẹ́ kí n ṣòwò ẹ jẹ́ kí n jèrè ẹ jọ kí ló dé tí má ṣẹ̀yìn ẹ̀dẹ̀ sọ kí n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ má bà tèmi jẹ́ ẹ wá lọ kọ́ àwọn actors tẹ̀ pé wọ́n tóbi jà wọ́n tí mo lò lọ torí pé ṣáfẹ́ ba iṣẹ́ ti tèmi jẹ́ ẹ ẹ ṣàánú mi ìyá mi ò bí púpọ̀ ẹ jọ̀ọ́ èmi làkọ́bí ìyá mi ẹ ẹ ṣàánú mi this is the first production that I will be doing in my name ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n jèrè please don't frustrate my effort ẹ jọ̀ọ́ nítorí ọlọ́wà promise myself I'm not gonna cry mi ò dẹ̀ fẹ́ sunkún mò ń bẹ̀yìn ni mo fi kún làbí àmọ́ bẹ̀yìn mo fẹ́ lẹ́dà ya mi bẹ̀yìn mo fẹ́ lẹ́dà mi bẹ̀yìn ẹjọ́ nítorí ọlọ́run ẹ má bàṣẹ́ mi jẹ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ jọ ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ nàìjíríà sẹ̀yìn fans ẹ jọ ọkọ rámọ́tà èmi ni mo ní kó tó di pé àwọn ọmọ yẹn tó wá sọ pé ọkọ rámọ́tà ni mí bàbá ọkọ rámọ́tà kíní kan ọkọ rámọ́tà ẹ jọ fíìmù tèmi tí mo ṣe jesus production ọkọ rámọ́tà ẹ jọ tó bá jáde bá mi wò ó ó máa jáde very soon ẹjọ ẹ ṣàánú mi ẹ jẹ́ kí n ṣòwò ẹ jẹ́ kí n jèrè má jẹ́ kó bà tèmi jẹ́ mo bẹ̀ yín ẹjọ ẹ ṣàánú mi o. After that Mommy Ereko came up with a video in her statement she said Mr. Latin called her about what Jamiu had said earlier and she denied the accusation. She said she had her own concept since last year. You know, she was very, very furious that she rained curses on the actor àti ní gbogbo àgbá ńlá ayé àti ẹ̀yin onítíátà bíi tèmi mo ń fi mo ń fi àsìkò yìí sọ fún yín àṣé èmi ni Jamiu ń bá wí wípé wọ́n lo sórí òun níjọ́ tí mo ti ń fi àwọn òyìnbó jẹun kò fọ́ lọ́wọ́ mi rí kò sí ẹnìkan láyé yìí látijọ́ tí mo ti ń produce tó máa ní mo lo sórí òun nítòótọ́ ni mo fẹ́ lo àǹtírámọ́ ní ilẹ̀ ìwọ location ọdúnládé ló fún mi ní date february eighteen láti december ló ti fún mi ìyẹn ni òkìkí òkìkí afọláyàn ni director mi inú mi dùn pé òkìkí afọláyàn náà ni director ọ̀kọ̀ramọ́ story mi dẹ̀ wà lọ́wọ́ òkìkí báyìí lòkìkí pẹ̀lú àfíìsì ẹni ọlá àfíìsì ẹni ọlá ni pm mi wọ́n ní ká má bẹ̀rẹ̀ níjọ́ tọ́dún máa dé ká bẹ̀rẹ̀ ní seventeen kọ́dún wọlé ní day two. eré ọlọ́bàdẹ̀ lérè tèmi ọmọ ọ̀dọ́ mo fẹ́ fẹ́ àǹtí rámọ́ṣẹ́ láàfin tí ò ní mọṣẹ́ yẹn ṣe tẹ́ pé kó máa ma kanra ṣá ò máa ma bá wọn jà wẹ́dì dẹ̀ ni jamiu ṣe fúnra wọn nígbà tí mo rí post yẹn lẹ́nu èmi fúnra mi bẹ̀rẹ̀ sí í ṣe pé ara jẹ́ ta ní bẹ́ẹ̀ ta ló ṣe rú ilé ìfọmọ yìí ẹ́ nímú tí ó jáde kíní kan èpè gbọ̀rọ̀gbọ̀dàn mo ṣe pé nínú ohun kọ́mẹ̀ntì tó mo tún lọ sórí Instagram níbi tó yẹ pé òun nìkan ṣoṣo ló máa gbọ́ mi mo tún bá sọ̀rọ̀ mo tún mú mo ṣàdúrà fún mo tún ṣépè fáwọn tó ṣe rú ẹ̀ láì kò mọ̀ pé mi ló ń bá wí nígbà tó di ìrọ̀lẹ́ yìí àwọn èèyàn kó tó tó rọ̀lẹ́ yìí làwọn èèyàn ti ń pè mí lọ́tún lọ́sì bí màmá ọmọ lóbìnrin kan ṣe lo ọkọ rámọ́ta ó ti lọ yàrá ẹ̀ ṣé kì í ṣe ìrìnlẹ̀ èmi èmi kẹ̀ ìgbà tó tún yá wọn forúkọ bọ̀ wọn á tì sí wa láṣìírí tó pè mí wọn lọ sọ pé ìyá àgbàlagbà ní nǹkan mi ó kí fóònù mọ́lẹ̀ ó pe àbúrò ra mọ́ pé lẹ́yìn tẹ́ ya ọkọ̀ ra mọ́ location wo lẹ̀ tún lọ ó láwọn ò lọ location wo àmọ́ nírọ̀lẹ́ yìí ni Mr. Lati tó jẹ́ president ẹgbẹ́ ló pè mí pé màmá kí ni wà láàrin ẹ̀yin àti Azeez ọkàn mi ò tẹ́lẹ̀ lọ́pẹ́ tó jámi jámi ló jámi Azeez ló ń jẹ́ ní Azeez ó ní jámi irọ́ wàzí ó ní ó ní ẹ ṣe sítórì mi kò ní èmi ṣébi ló ń bá wí láti jọ yìí alátàárọ̀ tí gbogbo ayé jẹ́ pé tí ẹ̀ lè mọ́ mi náà torí kò jí kò wù kò ní ní kó ní mo máa lọ. mo lébi kẹ̀ mo á mú sítórì mi mo á go through ẹ̀ fún Mr. Latin kò pẹ́ báyìí Yẹmí Àmọ́dún náà tún pé mo tún sọ fún un ìyẹn náà ó tẹ̀ ti bá wí wípé tó bá rí bẹ́ẹ̀ ó ti dárúkọ ẹni tó ṣe tó bá rí bẹ́ẹ̀ ó ṣe kọ́kọ́ fi lọ àwọn tó máa gbé síta kiri ní báyìí o mo fẹ́ gbé ara mi ṣépè àti àti Jamiu náà tí n bá mọ nǹkan kan pa sórí Jamiu tí sórí mi bá jọ sórí ọkọ rámọ ní táìtù tiẹ̀ ilẹ̀ ìmọ̀ ní táìtù fíìmù mi mo ní ẹlẹ́rìí ògògó wà ní iṣẹ́ mi spirit mi wà lọ́wọ́ ẹ wùmí torí ọlá wà ní iṣẹ́ mi story mi wà lọ́wọ́ ẹ Fúnmi Martins Ide Martins mo ti fẹ́ lò tẹ́lẹ̀ ó wà ní iṣẹ́ mi mo ti send the story mi sí tẹ́lẹ̀ Òkìkí Afọláyan ni director àfíìsẹ̀ ni ọlá ni pm mi ẹ pè wọ́n Mr. Aládì gbogbo wọn ẹ pè wọ́n kọ́ béèrè sórí mi lọ́wọ́ ẹ̀ tàbí kí wọ́n béèrè bóyá mo ti yàṣẹ́ ìjọ the seventeen kí tó wọ location mo fẹ́ lọ́dún mo fẹ́ lọ Pasuma mo fẹ́ mo jẹ́ àgbọ́tọ́ jẹ́ ẹ wọ́n wọ́n ọlọ ṣe jẹun ọlọ́wọ́ top top star ṣé mo rán ẹ jẹ́ kó má lo top top star gbogbo ayé ló mọ̀ yèrè kó pé kì í ṣiṣẹ́ wẹ́wẹ́ àmọ́ tí bá mọ̀ pa story ọkọ rámọ yàtọ̀ sí pé mò ń rí lórí Instagram tempos tó ń wọ wedding fún tó ṣe gbogbo tí bá wà ní ayé mi kí n máa rí gbogbo tí bá dáwọlé nínú tíátà yìí lórí ìtàgé yìí kí n máa rí àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí mi mọ kọ́kọ́ tí ti ẹ̀rọ kọ̀ lọ síbẹ̀ torí mi ò ṣọmọdé iṣẹ́ ẹ̀ báwo ni màá yẹ sọ pé sórí oníṣòrí mi yọ nǹkan mi lákọ̀ọ́ ni ògògó ká sítórì mi ẹ̀ẹ́dẹ́jì ló pè mí tó ní a sítórì yẹn ṣe tó ní fún nọ́mbà wọn tó kọ tí mi ò bá mọ̀ nǹkan kan nípa sítórì ẹ̀ tó ń bà mí lórúkọ jẹ́ ọlọ́wọ́ á bà ẹ̀ jẹ́ látàyé dọ́hùn gbogbo ìpè tó ṣe yẹn orí ẹ̀ ló máa dà mí gbogbo ìpè táwọn agbódegbà ẹ̀ ṣẹ́ orí ẹ̀ ló máa dà mí àdàbí tí bá mọ̀ nǹkan kan pa o ìwọ wà lá dárúkọ mi fún fáwọn olórí wa pé èmi ṣe sórí ẹ̀ ṣóòṣì èrè à yánni mọ́sọ̀ nífẹ̀ẹ́ àmọ́ ti tẹ́ lọ́wọ́ mi báyìí ó dẹ̀ ti tẹ́ lọ́wọ́ ayé ó ti tẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi àdàbí tí bá mọ̀ kankan pa sórí ẹ̀ o èpè tí táráyé ti ṣẹlẹ̀ nì àtàwọn wèrè onísọkúsọ tí wọ́n ní gbòdì ọ̀rọ̀ tọkàn máa hé tọ́ máa máa pọ́ọ̀sì máa ṣépè nígbà tá a rẹ jáà tí ẹnìkan tó gba ṣe bó dárúkọ ẹni tó gba ó gbé fọ́tò ẹ̀ ta kí wọ́n ṣe dárúkọ ẹni tó tó ya fọ́tò ẹ̀ ẹ̀ tó ya sórí ẹ̀ tó ṣe wá lọ sọ fún ẹgbẹ́ ó dẹ̀ ti pọ́sì ẹ̀ kó tó lọ sọ fún lórí ẹgbẹ́ tó lọ dárúkọ ẹni tó ṣe ọlọ́run á mú ẹ á dàbí ti bá bọ̀ pa ẹ̀ ó fa ẹlẹ́lọ́wọ́ ó fa ẹlẹ́lẹ́dàmí lọ́wọ́ ó fa ẹlẹ́tàgé lọ́wọ́.

ó wá ti máa mẹ́ẹ̀ misunderstanding ni ó wà láàrin wọn àtẹ̀tẹ̀ yọjú ẹ̀ láàrin ọmọ ti bá yẹ sọ̀rọ̀ ìyá ti bá ọmọ ẹ sọ̀rọ̀ nǹkan yóò ní bàjẹ́ ọkọ̀ ramọ́tà is coming out very very soon ẹ lọ wò ó ẹ lọ wò ó ẹ lọ wò ó ló ta kọ̀ Damiu. Um, It was actually a misconception, but we took the wrong so gbogbo ilẹ̀ mímọ́ mi àdúrà mi kò ní mẹ́rin bọ́dà àdúrà mi. wà olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ah ìgbà yìí ni mo mọ̀ pé èèyàn láṣọ mi ẹ tíráì fún mi o gbogbo ẹ̀yin tí ẹ rìpọ́sì ẹ̀ kíní Jamiu mo mọ̀ pé ẹ̀ mọ̀ pé mi ni torí nígbà tí mo wá jáde ńrọ̀lẹ́ gbogbo ayé ní tèmi náà sọ̀rọ̀ mo rí pé gbogbo wọn ló bẹ̀rẹ̀ sí gbẹ̀mí pé ẹ́ màmá ni àwọn ò mọ̀ àwọn ò mọ̀ tí wọ́n bá mọ̀ nítorí pé jọ́ ni mo ti ń produce mi mi ò ṣe fíìmù tó jọ tèèyàn rí láyé mi báwo lọmọ ọmọ mi ọmọ ọmọ ní Jamiu jẹ́ sí mi bí báwo lọmọ ọmọ mi ṣe máa máa ṣe ohun retí máa ní dandandandan mo ń lọ forí pamọ́ síbì kan láti lọ bà tọmọ náà jẹ́ nígbà tèmi náà bí tèmi tí mi ò fẹ́ kéèyàn bà tọmọ mi jẹ́ ṣẹ́yìn ò mọ̀ pé gínáàtì ẹ̀ ṣe máa ń kọrin bí a ò bá fùwà re pé a lọ́mọ lè ṣe ẹ mo dúpẹ́ lọ́wọ́ màmá mi mi ìmọ̀ bá yẹ kọrin yẹn ṣé ẹ̀wọ̀ pé ìwà òbí máa ń dá ọmọ lẹ́jọ́ ń gbà mí mò ń fẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ mi kó dáa ìdí nìyẹn tí mo fi ń ro dáadáa sí gbogbo èèyàn mi ní kọ́lọ́fí pẹ̀lẹ́ nìkan indọ́sírì mo fírì pẹ̀lú gbogbo wọn gbogbo wọn fírì pẹ̀lú mi ni bẹ́ẹ̀ ṣe ń wò mí wọn ń dárúkọ mi ni nínú mi dẹ̀ ń dùn ìjọkọ̀ tó máa ń bá mi lọ lókẹ́sọ̀ ni àá ah, ah, ọ̀nà ìwà máa ṣe báyìí sí mi àá kí ọ torí ọlọ́gbọ́n yẹn ṣe nìyẹn fún wọn lẹ́ẹ̀ fún mi ó dẹ̀ ti bọ́ mi rárá kò sí ibi mi inú àwọn ọmọ mi ni gbogbo wọn pátá àwọn náà ń fún mi lóúnjẹ jẹ báwo ni màá ṣe wá sọ pé àfi kí n bà tẹnìkan jẹ́ ní ilé ìbàjẹ́ látàgbo mẹ́fà àárọ̀ àná ni mo ti ń rí èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé mi èmi gan ti tara ajé létà lọ bẹ̀rẹ̀ sí pè mí pè mí pè mí pè mí pè mí ah, kíní yìí wá ń ṣe mí ó wá dójú ẹ̀ pátá náwó lórí wá pè pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ìjà mi báyìí báyìí báyìí ah èmi náà dẹ̀ rojọ́ tèmi pé tó mi ò mọ nǹkan kan pa sórí ẹ o lẹ́yìn wẹ́dìn ẹ̀ tó ń gbé jáde yẹn nìkan ni mo rí o sórí mi ò dẹ̀ kò dẹ̀ wá rẹ̀ o inú mi dùn pẹ̀lú tó dìrẹ́ẹ̀tì tiẹ̀ náà ló fẹ́ dìrẹ́ẹ̀tì mi iṣẹ́ mi sórí mi dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ bó bá jẹ́ bákan náà ṣe kò tí ní sọ pé màmá iṣẹ́ yìí wọ́n ti ṣe ṣe bí njọ́ kan mo fẹ́ ṣiṣẹ́ kan mo pe àfíìsì Ẹniọlá àti Yusuf ẹnu tó kú yẹn pé kí wọ́n ṣe skin play mo ná sítórì mi lẹ̀ nígbà tán wò lọ báyìí àfíìsì Ẹniọlá pẹ̀lú Yusuf ní àá sítórì tó ṣe ṣe fún ìwà adémọ́lá rèé eléyìí ti bá mu kò jáde ọṣẹ parí ẹ̀ ni Yusufu lòun lòun dìrẹ́ẹ̀tì àfíìsì náà òun ni pm mo da sítórì náà nù ni inú mi tiẹ̀ kọ́kọ́ dùn torí gba ẹ̀mí tí jẹ́ nǹkan inú mi kọ́kọ́ dùn pé ẹ́ ṣé mo lè fọ́ọ̀mù sítórì kan tírú mú ìwà adémọ́lá máa ṣe irú ẹ̀ ìyẹn kọ́ dùn inú mi lọ́tọ̀ mo dẹ̀ pa sítórì náà tì mo mú mi-ín bí Yusuf bá kú àfisẹ̀nà láṣìwà láyé amú mi ni àfisẹ̀ play yẹn sígbà mi ọ̀ntì tí mo kọ́ nǹkan mi kábàbà sọ pé kíni jáde ìwà ti wà tipẹ́ kákọ́sí wa ló wà nfàdé yìí ọmọ mi ni ìṣèwà bá tiẹ̀ jẹ́ ìṣèwà ní kí tiẹ̀ má dáa àmọ́ gbogbo èpè tí mo ṣẹ́ lánàá yẹn o kò ní mọ ẹja mi o ire ló máa mọ èpè òní mọ ẹ ara mi ló gbóná èmi náà dẹ̀ jẹ́ èpè fúnra mi èmi ni mo kọ́kọ́ gbéra mi ṣe pé pé tó bá rí bẹ́ẹ̀ tó bá jó òótọ́ ní tẹ ni mo ṣe tí bá ń wá ní tíátà kì má rí tí bá ń wá ní ayé mi kì má rí àmọ́ tí mi ìbá nírú ẹ̀ lọ́kàn pẹ́rẹ́ gbogbo àdáwọ́lé mi ló máa yọrí sí rere so ẹ ṣé o kò sí jà mọ́ o ó ti bẹ̀ mí ó bẹ̀ mí gidigidigidi ó bẹ̀ mí ó yan ilẹ̀ bẹ̀bẹ̀ mí lẹ́yìn tí mo ní mo ti gbọ́ ó tún pè mí ó tún bẹ̀ mí ó fẹ́ lò tó fifteen minutes pẹ̀lú mi tó fi ń bẹ̀ mí ẹjọ́ kí ni mo tún fẹ́ gbà ó bá yàwó ẹja nǹkan rí mọ́nú ṣó fẹ́ kàn lóògùn ni ṣé bínú indọ́sírì làjọ wa ṣé máa ní kó kúrò láyé fún mi ni nígbà tí mi ò bẹ lọ́hùn kọ́ kẹ́ni ẹlẹ́ni ilé ọmọ mi kúrò láyé ó ti tán síbẹ̀ ni ẹ̀ mo rí pọ́mọdé ló ṣe é tó bá tiẹ̀ gbọ́ nǹkan kan ó náà wo èèyàn ló sọ fún un wá dẹ̀ pé mí màmá akérèdé tẹ fẹ́ ṣe báyìí fún mi kíni kíni mo ṣe mo ṣàlàyé kújà kémi náà wá mú sórí mi kí n nà fún ẹ tàbí àwọn ẹlẹ́rìí dédé bíi pm gbogbo wọn ni sórí mi ti wà lọ́wọ́ ẹ̀ òkìkí lódì rẹ̀ ti ṣe ó wà lọ́wọ́ ẹ̀ kí ni lọ bá òkìkí tàbí kí n sẹ́ẹ̀dì ẹ̀ sí ẹ lórí whatsapp èyí tó bá fi jọ sórí ẹ̀ kó o sọ fún mi kí n dẹ̀ ṣàlàyé kí ẹ̀ tán síbẹ̀ o ò ṣe yẹn o gbé mi sáyé ẹ́ after tó gbé mi sáyé ló ṣe ẹ̀ lábáwọn olórí wa àwọn ẹ wá ń bẹ wípé kí ló yẹ lọ́dún kọ́kọ́ wa kò tó ṣe eléyìí àwọn kò mọ nǹkan kan wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè ńláńláńláńláńlá tó tún gbá ọmọ ọ̀tá mi náà ṣẹ̀ ta ló lè ṣe ò bá ṣe wọ bí mo ti sunkún darí lèmi lórí pé n tí mi ò mọ̀dí tí mi mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé èrò pọ̀ lẹ́yìn mi púpọ̀ pé rọ́ kì í ṣe kì í ṣe màmá nínú àwọn tó gba rìpọ́sì gan wọ́n ti bẹ̀ mí páwọn mọ̀ pé mi ni ẹ ṣe mo dúpẹ́ a lè wà náà ké àwọ̀ máa ṣẹlẹ̀ ajá máa rẹ̀ kò sí àrẹ́májà kò sí òtítọ́ abiyamọ ni mí ìyá gbogbo wọn ni mò ń ṣe ẹ ṣé o hmm. láti abọ́lájí amúṣan ọmọ nìyẹn o ó ṣe ó ṣe okú àtúnṣe okú àdúró ti látànà tó ti gbọ́rọ̀ ẹ̀ o ò dúró yẹmí àmọ́dù mo dúpẹ́ lọ́wọ́ ẹ o láti ó rí i pé ọ̀rọ̀ ìparí kó tó dúró láti náà ní Jamiu tún lọ bá láti náà ló bá mi sọ̀rọ̀ tí mo gbà torí ijọ́ tí mo ti mọ láti kò ṣẹ̀mí rí láyé mi ò ráyè dá ẹ̀ pẹ̀lú o èyí ò lè rìn kórí má mi o èèyàn lè níbi kan tó máa wíìkì sí o àmọ́ dáadáa ẹ̀ ló pọ̀ jù èmi ò tẹ̀ burúkú ẹ̀ mi ò rí burúkú ẹ̀ o. èmi àjùlọ ti já ó máa jáde sórí YouTube lọ́la o tí wà sí ẹ tí Saheed Òṣùpá wà nú ẹ èmi kọ́ lèmi ti ń lọ wọn ọmọ mi Saheed Òṣùpá wà nú ẹ kíkẹ́ lọ́mọ Suleiman náà Màláìka wà nú ẹ Pàṣọ ni mo tún fẹ́ lò lọ́dún nítọ́tẹ̀ èyí tí mo fẹ́ lò tán ní gbogbo ìlú ìmọ̀ ìyẹn náà tún bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ <laughs> ó máa láòdù gan ẹ bá mi wò ó.